ولم ينسهم دنياهم عن أخراهم فهنيئا لكم هنيئا لكم هنيئا لكم فنسأل الله جل وعز أن يبارك في عمركم وشبابكم وطلبكم وأن يجعلكم وإيانا سفراء الخير يا رب العالمين نفتتح هذه الجلسة المباركة في هذه الأيام المباركات وفي هذه الساعة العزيزة المباركة وهي الساعة بعد صلاة العصر التي حث فيها جماعات من السلف بالدعاء والخير والعبادة فنسأل الله جل وعز أن يجعل هذه الساعة مباركة لنا وتوفيقا ورحمة ونعمة وفضلا يا رب العالمين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أكي أيما ياوا ní inú ọgbà yìí a kì í púpọ̀ a sì ti gbìyànjú yín pàápàá jùlọ àánú ọlọ́run tó fi sàyìn lẹ́sà ní bẹ́ẹ̀ ní alkẹ́tìrì láàrin àwọn tó pọ̀ ẹ̀yin tẹ́ wà ní báyìí kò túmọ̀ sí pé ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ni nínú ọgbà yìí ó ṣeé ṣe kọjá wípé òǹkà mùsùlùmí kéré nítòótọ́ Allahu alam ṣùgbọ́n àwọn ẹ̀mí ẹ̀ṣà níwájú ọlọ́run. Thank you. ayé Thank you. òṣùwọ̀n tá a lè gbé méjèèjì tí ó sì ní kọlura wọn. mùsùlùmí ò gbọ́dọ̀ yá olódò rárá níta ń sọkọ wọn mùsùlùmí ò gbọ́dọ̀ yá ẹni tí ó wà lẹ́yìn rárá ṣùgbọ́n bí tawaazu ni wúlò fẹkìn rẹ kéré o wúlò falkiyama rẹ takáìtì o. نسأل الله لي ولكم السعادة في الدنيا والآخرة àyà tí wọ́n ní ká fi ṣe tafsir òun náà ni àyà Suratul Furqan àyà mẹ́ta péré náà ni àbí láti àyà forty four to twenty four títí di twenty seven àbí. ويوم تشقق السماء للغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا كيف تكاتني طيب، صار نتابع عبادي أعرف في أغمى صباتي نعم صالح إن شاء الله اس one on that now it's a problem issue قلوا أني ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان oríṣiríṣi áyà ti ń ṣàlàyé ntí ó ṣẹlẹ̀ ńjọ́ náà bí ó ṣe ṣẹlẹ̀ àti àwọn stages tí àwọn kan yóò fi ṣẹlẹ̀ látìgbà tí anáfọ́kò fi sóò tí wọ́n fa fèrè báyìí tí gbogbo ohun tí ń jẹ́ ayé ọ̀kọ̀ọ̀kan parẹ́. ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون فتوفى إليكج gbogbo ayé tó dìde وهو يوم يقوم الناس لرب العالمين ọjọ́ tó yẹ pé dandan dandan ẹnìbọdì ó dùn wájú Ọlọ́run ọba báyìí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ni ó ṣẹlẹ̀ lálùkìyàmà ìgbà mélòó wá ni ọdún mélòó ni ìgbà wo ni àwọn ìṣẹ̀lẹ̀ yẹn kí ni mẹ̀kẹ́dáàr li kulli waqi'a olùwà ní idha waqa'atil waqi'a laysa li waqa'atiha kadhiba khafidatu rafi'a idha rujjatil ardu rajja àtàwọn oríṣiríṣi amma yatafa'alun 'ani an-naba'i al-'azim alladhi hum fihi mukhtalifun bulẹ̀fẹ́ ká nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ń jọ àlùkìyàmù olùwà wa ní wa yawma tashaqqaqu as-samaa ọjọ́ iná òun ni ọjọ́ tí sámà ọ̀yà jọ ìyá èrò gbólóhùn yìí òun náà ní. الانفطار إذا السماء انفطرت sánmọ̀ ó ya yọ ya kì í ṣe bó ṣe rí yọ mà bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀. ìṣẹ̀lẹ̀ ó padà ṣẹlẹ̀ níjọ́ alkiyama. tó ṣe pé olúwa yóò ṣe ìṣirò nínú àwọn ahawai àwọn ohun ìdẹ́rùbà ohun ìdẹ́rùbà tó le àkọ́kọ́ náà lọ mọ̀ ẹ̀rọ mọ̀yàwá kò sí àyà kan nínú Al-Qur'an àbọ̀rọ̀ kan nínú àdìsí ànábì sallallahu alayhi wa sallam ti exaggeration wà bẹ́ẹ̀ kí á tí wọn náà ní òòlù ẹ bóyá fikún kọ́dé èèyàn gbọ́dọ̀ gbà gbọ́ bẹ́ẹ̀ èèyàn bá gbà gbọ́ kò lè jẹ́ mùsùlùmí mọ́. ọ̀rọ̀ ọlọ́run wa man asdaqu minallahi qila wa man ọlọ́run bá sọ̀rọ̀ lójúṣe ńlá muhammadu bá sọ̀rọ̀ kí ẹ má dá ọ̀sẹ̀ pé kò ah, ní wàá tó sì ń kàyé ti lè rí bẹ́ẹ̀ sá ah, ọ̀rọ̀ náà ìṣẹ̀lẹ̀ yìí àwọn onímọ̀ nínú àwọn ìjọsẹ̀lẹ̀ yọ àṣeyàmà wọn máa pè ní àwáàrẹ̀ ẹ̀rẹ̀ orúkọ rẹ̀ ní àbíyá rúbà jámù alhaul alhaul ahwal ní yóò ṣe pé nù àwọn ohun àwọn ohun ńláńlá wọláhì ọmọ ènìyàn níjọ ọmọ ènìyàn rẹ láyò tẹ̀kọ́ náà tàhílàhà wọ́tàhàmúlàhà ọmọ ènìyàn ò lè rẹ́ ẹrú o kò lè láyà ẹ̀ ìpè à gbogbo bá ṣe òkú rí ọwọ ibi ni àwọn àtàwọn èèyàn rẹ lájọ dúró àfẹnitọ́lọ́ bá sàánú jọ̀nà nínú àwọn tó ṣẹlẹ̀ òun náà ní olúwa ṣàlàyé ìgbésàmọ̀ ọ̀fọ́ ẹ̀ṣá kọ̀ọ̀kan sàmà wọn ò nílẹ̀ ìmọ̀lá ìkàkùtà ìlà. amalaika màláìkà wa sọ̀kalẹ̀ ń bẹ̀ báyìí àwọn màláìkà wọ́n máa sọ̀kalẹ̀ láti sama àti ìṣe alákọ̀ọ́kọ́ lábẹ́ àyà yìí wọ́kọ̀fà ma ha di àyà. تشقق sama سمو فوق àmàlàyíkà wọ́n máa sọ̀kalẹ̀ bẹ́ẹ̀. ó túmọ̀ sí wípé àyè àwọn màláìkà níbo ni ní sámà ní sàlámà. àti gbogbo àwọn àyà tí ó tẹ̀lé náà. níbi tí a bá wà pé òun náà ní wípé olúwa ní sọ́nà ọ̀yà o amọ̀dáyìí tó ti sọ. ó túmọ̀ sí wípé àyè àwọn màláìkà màmá ni láàrin ẹ̀rí wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà kọ́lọ̀ bá fẹ́ ròyìn àwọn màláìka yọ mà ní wàmán ẹ̀ńdàwó wàmán ẹ̀ńdàwó láyé ẹ̀kẹ́dẹ̀rò àmì ìbáyàdáṣe àwọn tó wà lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn tó wà lọ́dọ̀ ọ̀rọ̀ ìyẹn ni pé sánmà òun náà ní àyè àwọn màláìka olùwà wa ni tó bá di ìjọ àlùkìyàmà wọn sọ kalẹ̀. wọn ò sí ilẹ̀ ìmọ̀lá ìṣàkóso ìlà. ìbéèrè ni pé mo náà mọ̀ra ìkọ̀ sọ kalẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí sì ni yóò ṣẹlẹ̀ lọ́jọ́ àlùkìyàmà yìí. ó túmọ̀ sí wípé wọ́n sọ kalẹ̀ sílẹ̀. Si ọwọ́ kù ìbéèrè mi ilẹ̀ bo ilẹ̀ bo torí wípé ìjẹ́ ilẹ̀ lẹ̀ tá a wà ń bẹ̀ yìí tọ́lọ̀ ọba tó bá gbé àwọn ẹ̀dá dìde tó gbé àwọn ẹ̀dá dìde lè kọ́ bá wọlé fọ́sùn. للقضاء وللفصل بين العقاب والعباد بقي يجو أرامينيا إتاجو أجو إتاجو نورا ملايكو سوكاريسي إلينا وقفة àní lè dára tó ń bẹ̀ púpọ̀ ṣùgbọ́n àní sáláì mọ̀ pé àkíyèsí èyí tí àwọn olùmọ̀ máa ń pè ní arúgbó alimáṣá gbogbo gan ni ọlọ́run ti kó àwọn ẹ̀dá jọ sórí ilẹ̀ yìí ni tá a wà bẹ̀ yìí àbí yóò ṣéǹdì ilẹ̀ àyà tó wà nínú sọ́rọ́tù Ibrahim olùwà ní yawma tubaddalu al-ardu ghayra al-ardi was-samawati wàbárọ́zù lillahi al-wahid al-qahhar ọjọ́ náà ọlọ́run ó ṣe ń di ilẹ̀ yàtọ̀ sílẹ̀ táwa mẹ́yì. غير السماوات غير الأرض والسماوات ó túmọ̀ sí wípé kìí ṣe ilẹ̀ tí ọmọ ènìyàn ó ti ṣèṣe o. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó lọ fà lórí ẹ̀ wípé ìjẹ́lẹ̀ yìí ni bìdáàtì ha àbílẹ̀ yìí kọ́ bìwọ́sì ha kí n sọ ma ọ̀rọ̀ méjèèjì ìbẹ́nu àwọn olùmọ̀ tí wọ́n ní tubaddalu al-ard ghayra al-ardi was-samawat wípé kìí ṣe ilẹ̀ yìí ilẹ̀ yìí kò yányá ọlọ́run pààrọ̀ rẹ̀ pẹ̀lú ilẹ̀ míì torí pé la tara fiha iwajan wala amta ọlọ́run ọba jó yé wa nínú àwọn àyà míì kò ní sí nǹkan kan lórílẹ̀ kò ní sí nǹkan kan lórílẹ̀ kò ní sílé kò ní sókè kò ní sígi kò ní síbòjì gbogbo ọ̀tẹ̀ lọ yẹ yóò tẹ̀ lọ rírí ilẹ̀ tí ọlọ́run ti ṣèṣe rò òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam. اسمع إليه من ورائه ويحشر الناس على أرض بيضاء أفراء كقرصة نقي ليس فيها علم لأحد حديث صحيح ànábì ní ilẹ̀ tí wọ́n ti gbé ọmọ ènìyàn dìde sọ́mọ ènìyàn ó ti kó jọ láti ṣèdájọ́ níjọ́ kìíyàmà ilẹ̀ náà ilẹ̀ funfun ní yàtọ̀ sí èyí tá à ń wò lónìí ilẹ̀ kan dúdú ilẹ̀ kan ilẹ̀ funfun kèsè funfun báláwo funfun àfúrà sẹ̀mọ̀tì iná iná bá ń jó kèsì iná tó pọ́n yẹ iná tó láì àbí kéèyàn fi wé bíi fúláwà búrẹ́dì tó ṣe tó ní ó fì sí pupa díẹ̀ ó funfun ó wá fì sí pupa díẹ̀ bílẹ̀ náà ṣe rí kò ní sí nǹkan kan àmì kò ní síbi à ń sá sí kò sígi kò sókè gbogbo ẹ̀ ṣe déédéé ipò tọ́mọ ènìyàn wà rẹ o ibi tí wọ́n ti gbọ́mọ ènìyàn ti dé rẹ o ọwọ́ inú ẹgbà wa ni tànàbí ní ilẹ̀ yẹn níbi tí ó wà òun ni arúgbó sham àyè kan ní sham ni àyè yìí wọn ṣe ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ wọn ṣẹ ọlọ́wọ́n ọba ń bẹ̀ rí kò sí ẹ̀ṣẹ̀ ilẹ̀ ń bẹ o ibẹ̀ ni wọ́n ti ibẹ̀ ni wọ́n fẹ́ ọlọ́wọ́n fẹ́ gbogbo ẹ̀dá al-khalaiq min al-awwalin tí gbogbo wọn kò jọ. ibẹ̀ náà ń pè ní mahshar mahshar ìkójọ àwọn èèyàn níjọ́ alkiyama ààyè yìí òun ni gbogbo ẹ̀dá ọmọ ànábì adama from a to z ibi yìí ni wà fáwọn ìgbà tí ò sí ẹ̀dá ọlọ́run tó lè sọ pé báyìí. torí pé ọjọ́ kan tọ́mi ènìyàn ń calculate ka alifi sanatin nínú àyà mi khamsina alifa sanatin ni màtàrún gbígbà tí fifty thousand ten kà láyé ni ní ọjọ́ kan jọ náà táwọn èèyàn wà nínú máṣáàrù báyìí ibẹ̀ ní ẹ̀dá táwọn yóò ti bọ́hùn pé yéè kọ́dẹ̀ ní ọ̀wọ́ já nàmà yóò bọ́hùn gbogbo ìjọba tẹ wá já sí àwọn kọ́lọ́hún tẹ sọ̀kalẹ̀ kó wá ṣèdájọ́ kí ìdájọ́ tẹ wá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò ìgbà tí ò sí ẹ̀dá ọlọ́run ọba tó lè sọ òdiwọ̀n ọlọ́kàjọ yìí wá pé ọjọ́ kan ọjọ́ náà láàyè yìí lásìkò yìí bíi fifty thousand years sẹ́yìn máa ń calculate láyé ni ibẹ̀ lọ́mọ ènìyàn wà wà kárin ká ṣe ṣùgbọ́n o gbogbo àwọn mọ̀mí ní òdodo àwọn ẹni rí àtìgbà náà ni àpẹẹrẹ wọn ò ti máa hàn sẹ́rí ọdún rẹ̀ jẹjẹ ń orin lẹ̀ nínú ẹ̀rí ìfè yọ̀dà gẹ́gẹ́ bí yọ̀dà bí àsìkò ọjọ́ kan ọjọ́ náà ti ń lọ bí fifty thousand years sáyìn calculate láyé yọ̀dà bí àsìkò sọ̀lá kan sí sọ̀lá kan ní fún ni yóò fúyẹ́ lójú ẹ̀ pé níbi bá kásìrì ní ọmọdé bíi fẹ́ wọlé ọlọ́wọ́n ọ̀bọ yọ a àsìkò yìí làwọn kan wọ́n wà lábẹ́ bòjì àsìkò yìí ni oòrùn kò ní ju kọ́dọ̀rọ̀ méìlì tí ò máìlì kan lọ sí ọmọ ni gbogbo àwọn wàhálà tó ń ṣe ènìyàn ẹni tí oògùn rẹ̀ náà ni o yóò mú ẹlòmíì dédé ẹnu ẹ̀ ẹlòmíì bí ọrùn ẹ̀ ẹlòmíì bí àyà ẹ̀ ẹlòmíì bí ibi tí ibi wẹsẹ lọbẹ ẹlòmíì bí kókósẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ eré tíyẹn gbáyé ṣe ṣùgbọ́n o ọjọ́ náà le o gẹ́gẹ́ bí àyà yìí náà wa kana yawman 'ala al-kafirina 'asira ọlọ́run ní ọjọ́ náà le fáwọn kèfèrí o èsì ó wí pé mọ̀fúnmù mọ̀kálàfà ọjọ́ náà yọ ọ̀rọ̀ fáwọn mùmíní ibẹ̀ lójú àwọn kan ó ti máa tutù tí ó dùn ún rí tí ó dùn ún wò fún ìṣèdájọ́ o ìdájọ́ èdè o ṣùgbọ́n pẹ̀rẹ̀ ló ti máa àpíà lára àwọn ẹni rè àwọn ò ní rí distress dídúró gbogbo adivasiti wàhálà táwọn tí ì ṣe mùmí ní òdodo tí wọ́n rí àbí tí apá kan àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n rí ọlọ́run sì la àwọn mùmí ní. lẹ́yìn lẹ́yìn òun á ní kàṣàkókò sàmà lẹ́tà ní sàmà ọ̀fọ̀ àmàlà ìfọ̀mọ̀ wa sọ̀kalẹ̀. So sánmà alákọ̀ọ́kọ́ èyí tá a mọ̀ sí àsámà òdùnìyà ọwọ́ nínú ẹgbà wa an Abdullahi ibn Abbas òǹkà àwọn màláìka tí ó sọ̀kalẹ̀ láti sánmà alákọ̀ọ́kọ́ wọ́n ju gbogbo ọmọ ànábì Ádámà lọ ọmọ ànábì Ádámà wọ́n sì wà fi sa'idin wahid láìka ni láì kan níjọ́ tó ti bẹ̀rẹ̀ látàyè ádámà tí ó parí sí ọmọ gbẹ̀yìn ádámà tí ó ṣẹ̀dá ọlọ́run ká tó lè sọ pé lágbájá yìí ọlọ́run bá lọ́mà. yusmi'uhu ad-da'i idha da'ahu bí yẹn bá pè wọ́n gbogbo from a to z kò sí ẹni tí ò ní gbọ́ pé ojú kan ó sì tó wọn báyìí gbogbo ọmọ ànábì ádámà mélòó ló ń ka wọn bó o látòójọ náà bàbá bàbá yálà ìyá ìyá ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá ìmú láti ẹbí kára wọn gbogbo ọmọ ẹbí wọn ànábì ádámà ni kulluna fi sa'idin wahid sáfù kan ṣoṣo báyìí náà lórí ilẹ̀ tí ọlọ́run ó ti lẹ́yìn ìgbà yẹn náà màláìkọ̀ wà rẹ̀ màláìkà sàmáà ìdúnìyà ìfọ́jẹ́ sánmà alákọ̀ọ́kọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run táwọn bá wá sọ wọn kọ́ bá gbogbo tí jọmọ anájà àdámọ̀ báyìí wọn pọ̀ jù wá lọ wọn pọ̀ jẹ̀dá lọ òkà màláìkà àwọn tó tún wá jẹ́ sánmà ẹlẹ́ẹ̀kejì àwọn tún ju òǹkà alákọ̀ọ́kọ́ lọ lẹ́yìn tí wọ́n làwọn náà sọ kẹlẹ̀kẹta tó sọ kẹlẹ̀kẹrin tó sọ. So wọnú zila màláyíká tó tẹ̀síìlà gbogbo àwọn màláyíká ni ó sọ ẹlẹ́kẹ̀rin ó sọ ẹlẹ́kẹ̀rin jẹ́ ẹlẹ́kẹta lọ ẹlẹ́karùn-ún ó jẹ́ ẹlẹ́kẹrin lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi wá di àwọn màláyíká tó ń wà lẹ́lẹ́kẹ̀ẹ́dẹ́ kótó wá kan màláyíká tó ń pè ní alikarobi yóò àwọn tó súnmọ́ kótó wá kan màláyíká tó ju gbogbo àwọn gẹ́gẹ́ náà súnmọ́ kìnyẹ́ẹ́yẹ́ níbi tí zayt rahman alára ṣe olúwa wà àwọn tó ń pè ní hamalatul arsh àwọn ni wọ́n wá sọ̀kalẹ̀ láàrin kó tó wá di wípé yatajalla rabbuna subhanahu wa ta'ala olúwa wà sọ allah rabbul izzati wal jalal. wọ wàsọ gbogbo ọmọ anabi adam right àní jẹ pé kìnnì kan kí làmà wá sí kò kò sílé kò sọ́nà kò sí kò sókè kò sásọ kò sí kan jùlọ kan ó tó di pọ́lọ́ wọn wọ ọmọ anabi adam padà sọ sísọ yìí òun ni àyà yẹn rí fàásì tashaqqaqu samaa samọ̀yà bil ghamam ay anil ghamam tó ṣe wípé bíi ẹ̀sùjò ni bí ẹ̀sùjò tí nǹkan tí ó ṣì tí ó ṣì wá bẹ́ẹ̀ ni sámà ó ṣe ya sámà láìka ọmọ sọ báyìí àwọn ẹ̀dá tó yàtọ̀ sí bí ẹ̀dá ọmọ anábì ádámù ṣe rí nígbà tí ọ̀kan náà àwọn olùmọ̀ náà àwọn sálàfù ti ń sàlàyé wọ́sùn màláìka ìtẹ̀jẹ́ pé eléyìí ò ṣe gbára lé ẹnìkan olóró ní màláìka lẹ́yìn ẹni tó bá rí wọn. èyí sì rí wọn àkọjá nàbí ọlọ àwọn rírí míì tó súnmọ́ kó ṣẹlẹ̀ òun náà ni tá a bá gbé aṣọ tá a bá gbé àwòrán ọmọ èèyàn wọ̀ pé ọlọ́run ra wọn ń ṣe ṣùgbọ́n kéèyàn rí màláìka báyìí pẹ̀lú ẹ̀dá wọn ẹni tó báyìí rí wọn báyìí ọ̀dà gbèrè fáyé ni torí kò sẹ́ni tí ó jáde láyé àti kó rí àwọn màláìka báyìí àwọn tí ó gbẹ̀mí ó lè wá jẹ́ ìṣẹ́jú àáyá tó ń tàn nígbà tó ṣe pé ọlọ́run ní tawaffatuhum rusuluna wa hum la yufarritun àwọn màláìka rí wọ́n rẹ̀ nígbà tẹ́ni ẹni rí bá fẹ́ bọ́ ẹni tí ó gbẹ̀mí gangan ni malakul maut ṣùgbọ́n àwọn àwọn àwọn tí ó kún lọ́wọ́ àmàláìka rí tí wọ́n ti gbé aṣọ tó òórùn tó dáa pẹ̀lú abọ́ láti inú yàrá àlìjánná tí wọ́n rárá gba ẹ̀mí rẹ̀ sí báyìí lẹ́yìn ìgbà tí mọ́lákùnrin mọ́tò bá gbẹ̀mí rẹ̀ tó bá jẹ́ mú mi ní bẹ́ẹ̀ ni àwọn màláìka tó ṣe pé wọ́n lé ojú lé wọn ò èèyàn rí wọn yóò sì mọ ìyàgbé ara kò wá sí ẹni tí ó jáde láyé tí ò ní gán ní àwọn màláíkà kò sí kèfèrí yóò rí mujirimu yóò rí tiẹ̀ bẹ́ẹ̀ làwọn ẹni rí as-salihun al ìgbà yẹn ni mùmíní ọgbà ró dùnú ìgbà wọn ni kèfèrí ọgbà ró wú ṣùgbọ́n pé bóòlù àwọn màláíkà rí léèyàn báyìí rí wọn báyìí ó sì ti lọ́nà òun ló fa ọlọ́run bá ní fàlàwùlá yín kó tó mọ́ra yọrọ màdìní yìí tó bá ṣe pé ẹni ṣe ìṣirò tẹ̀rẹ̀jẹ̀rún náà ẹ̀mí rẹ̀ ní bọ́ọ̀lù ọ̀hún ẹ̀dá padà nǹkan tún sọ̀dẹ̀kì tó bá ṣe pé lóòótọ́ ni kò sí ìṣirò ẹ máa rí inú mi jó ti aláàárẹ̀ lórí pé òun sì pé kú lọ kò sí tó lè ṣe kò sí sọ pé ẹ búlọ́ọ̀kù ẹ má jẹ́ mi yọ jáde o ẹ di ẹnu gbòó ẹdi gbogbo hò mú ẹ abẹ́ lágbára ẹ ẹ̀yin dókítà òṣùntọ̀ wọn kọ́ àlùkò máa wò báyìí ọlọ́run tẹ̀rẹ̀jẹ̀ òun náà ẹ̀jẹ̀ mi ò padà nǹkan tó ń sọ òdìkì wọ́n ṣe pé lóòótọ́ dókítà ní lóòótọ́ àmọ́ dókítà o ẹ̀rọ bínú àmọ́ dókítà ní o débẹ̀ o ọlọ́run ló ní àsìkò bá tó yọ gbà àbẹ̀ olúwa kó jáde aláti bọ̀ ẹ̀yàn rúṣin ọlọ́run bí tá a ti lọ. ìṣẹ̀lẹ̀ jọ́ kíyámà bó làwọn màláíkà yẹn rí kílẹ̀ dá wọn bó ni wọ́n tó. àwọn àyà mi bẹ tó sàlàyé alhamdulillahi fatiri samawati wal ard ja'ilil malaikati rusula uli. مثنى وثلاث ورباع يزيد في الخلق ìmọ̀lẹ̀ ìta lọ́mọ àwọn tó mọ àwọn lọ́mọ àwòrán wọn. àwọn ẹgbẹ́ lọ wà rẹ̀ wà ní wọn lọ sí láyé láyé ìtàkùn tẹ̀lé ìyá àwọn ẹgbẹ́ sọ àwọn ìyá oríṣiríṣi ayé wà náà wà á ní oríṣiríṣi ayé ayé. وفتحت السماء فكانت أبواب الحليم gbogbo tó lọ sí báyìí fún àwọn àwọn àwọn àwọn àwọn ọmọ lẹ́yìn ìgbà yẹn ni àwọn àwọn kan ti ṣẹlẹ̀ lọ táwọn ẹ̀dá ti pé pépé ó ti sá àwọn ọgbà wà lọ́dọ̀ lọ́dọ̀ tí ìdájọ́ tẹ̀ wá ṣẹlẹ̀ tó lè fáwọn ọ̀dọ́ ọ̀dọ́ adámà adámà lè lè kọ́ ọ̀dọ́ sọ̀rọ̀ ọ̀dọ́ wíwo ẹ̀fọ́ ẹ̀fọ́ bẹ́ẹ̀ ẹ̀fọ́ ẹ̀fọ́ ọ̀nà ìgbà yóò ní ayé mi lẹ́sẹ̀ ẹ̀lọ́sọ̀dọ̀ mọ́ta nítorí ní ẹ̀gbọ́n mi lẹ́sẹ̀ ẹ̀lọ́sọ̀dọ̀ àyíká kíkà lóore kan ní òní ìgbà wúlò ní àmọ́ ẹ̀mọ́ dára ní àná ìgbẹ́kọ́ ẹ̀lọ́sọ̀dọ̀ mọ́ta mọ́ ẹ̀ ọ̀tún wá lọ́dọ̀ àlẹ́yìn ìrọ̀ àìsọ́ àmàlà àmàlà ìrọ̀lọ́ fún tó tọ́ ìrọ̀lọ́ fún kò mọ̀ tó wá kó tó wá kórìíkà lẹ́yìn ìgbà tí àwọn wàhálà yìí tó tó torí pé wọ́n mọ̀ wọ́n bá tún sọ̀ ó tún fún ìṣirò wáyé. ọ̀rọ̀ wọn ni àlùmọ́lùkù yàwó máyì ni yàwó máyì ni ní sàkóyè rahman ẹ̀rọ náà fi ìkápájọ́ náà òbí ọ̀rọ̀ náà. mọ̀lùkù dúnìá alágbára yìí onípò ayé ọlọ́rọ̀ ayé aláṣẹ ayé ìdíjẹbẹ alùpùpù yàwó máa ń gbé àpòlọ wa máa. ọlọ́run kò sí agbára lọ́wọ́ ẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀yìn ọ̀dà kágbára bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀yìn ọ̀dà yìí àlùfẹ́ gbé bá wà yìí àwọn olù ayé sì máa pa àlùkò ẹ̀ lọ́ọ́ kílẹ̀ àwọn mélòó mélòó ló kó. فمن يعض الظالم على يديه tí kò jù bẹ́ẹ̀ lọ. Títí máa ti gbà àwọn ọmọ pé ní ọmọ tá a máa wá sí ní ìdáná. Tó bá ti gbà wọ́n ti aṣáájú àgbà ní ìdáná ìṣọ̀lọ́ wọ́n aṣáájú àjẹká ọ̀sẹ̀. Tí kò jù bá wọn lọ ẹ̀rọ ìwà ìjẹun wọ́n jẹun. Àná ìwà ìjẹun ìjọ náà. Umayya ibn Khalaf ti ó ti di ó ti tẹ̀lé mi mọ́ ó ti wọ́n náà ti tẹ̀lé mi. ìyẹn máa ń sọ fún mi rárá àgbà ẹni ní ìgbà ìjẹ̀kọ́ wá jọ nígbà tí kò ní jẹun kò sí jẹun yóò lọ ní ìtẹ̀gbà fún ìtẹ̀gbà láì dáadáa náà wò ó lóun sì ní. Orí oúnjẹ ní àníkóbi jẹun máa ń da sáyìn ẹ̀wọ̀ kúnyàkúnyà bá alágbàkọ̀ rẹ̀ nìyí alábàápọ̀ rẹ̀ èèyàn bá ti fi ọ̀rẹ́ náà ee olùkóba yìí ẹ̀ ní ti kóba lórí àmà rẹ̀ òun ló fa sábà bí táyà ti sọ. ìyẹn bá sọ pé ní ìgbà ọgbọ́ ẹ̀mí rẹ̀ ti ń fa wọn náà ọ̀rọ̀ gbólóhùn tó ń wí ọ̀dà tí n tó ní ìmọ̀ àwọn ìwé òwe aláfáà ti jẹun lọ sọ́dọ̀ rẹ̀ ọ̀bẹ tó lò rẹ̀ kò lè fi ipa kò fún nípa náà kò brọ́ṣì ọmọ ẹ̀ pẹ̀lú pa. if not ọ̀rọ̀ rẹ̀ yé mọ́ o. ayé òun ti àyìnbá wọn lábá ń sọ̀rọ̀ kálàsì wa ti ń lọ fẹ́yìn. ọkùnrin bá lọ sí sáré wa ló ṣe ọlọ́mọba tó tún ṣe ẹ̀sìn ẹ̀sìn pé àwọn èèyàn. ó sì fi fẹ̀lẹ̀ lórí ìgbà lẹ́yìn ìgbà ẹ̀ ó sì fi pa ó sì fi bọ́ọ̀ṣì ọmọ àtàkì májèlá ẹ̀ láyé àgbà ìgbàgbọ́ àyè wa ò báyìí àyè mi nítorí ìjọsìn bá pàdé rẹ̀ káàdì tí mo má pẹ̀lú ọ̀sìn. lórí rẹ̀ ló kù lọ́rùn rẹ̀. Níjọ́ tí a bá pàdé tí èsì inú mọ́ta yìí, níjọ́ náà lórí rẹ̀ ló kù lọ́rùn rẹ̀. العظيم من أصول التفكير المأخوذ من أصول الفقه عند علماء الإسلام ìpìlẹ̀ tó tóbi lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn onímọ̀ tẹ̀sí àwọn náà padà sọ di ìpìlẹ̀ kanáńlá nínú ìpìlẹ̀ wọn àwọn náà sàǹfààní lọ́dọ̀ àwọn ọ̀dàmọ́ òwò sórí gbólóhùn gbajúmọ̀ ìdí àlẹ́ ẹ̀kọ́ ọdún. بعموم اللفظ لا بخصوص السبب yìí sọ pé ṣe bí àyà ìṣojú kúmà nìkan ní bá rú síbi kìnìkan gbogbo ẹnikẹ́ni tó bá ìtẹ̀lé olùbáraẹnìkan tó wọ́n ti sábà bí àánú ẹ̀ yóò kábàámà yóò mọ ìwọ yóò mọ ìyàrá kan bọ́ọ̀lù ọjọ́ tí ọmọ ìlú gbé kalẹ̀ ìgbẹ́ nínú ọ̀rọ̀ yìí wípé ìtumọ̀ ayé ẹ̀ ní ìkadà náà tó fẹ́ ń dábẹ́ ẹgbẹ́ áá ìkẹ́kẹ́ ko gbɔdɔ ma one yi le ɛfu yi ya lɛ ntɛ yi yi ya lɛ ntɛ yi aa ah, ɔna su yi. وإن قلت فمن الساحرين ẹlòmíì yóò kábàámà dúpọ̀ ń tẹ̀lé ìtajà wọ̀kùbàrà dúníyà lẹ́tàdà àfáànàwà wàfáànàwà fún wọ̀kọ́rọ̀ báyìí. العذاب وتقطعت بهم الأسباب àwọn aláǹkà tó máa wọlé àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n tẹ̀lé àwọn ọ̀gá wọn àwọn tí yẹ pé àwọn kan bẹ kò sí ìbẹ̀rẹ̀ sọ́ọ̀ nǹkan àwọn òṣìṣẹ́ náà ni ìdí tí wà àwọn òṣìṣẹ́ náà ni. àwọn èèyàn pé ìgbà pọ̀ bíi náà ní ọdún fúnra kò ní gbà náà náà ni àwọn pàdé bẹ́ẹ̀ àwọn ìlú ẹ̀yẹ àwọn ìlú ọjà náà náà bọ̀ ní àwọn pa àwọn pàdé àtúntàlámọ́lá àwọn ìjà náà yéè ìwọ̀n ní ìyàgbé àwọn sábà oníṣẹ́ ìjà lẹ́yìn oṣù nínú ẹ̀gbọ́n o òun lẹ́yìn oṣù o oṣù kìíní ká àwọn tó bá yá ẹ̀ máa ti yàn ẹ̀ tó bá ti péjà ní ọmọ ìlú fún àwọn lọ. Ebi kọ́ ọ̀nà sọ́jà síbẹ̀ àwọn ọ̀nà àwọn ọ̀nà ṣe kí ara wọn jẹ́ àná. Ìlà ìlà ìlà ti ń rìn ilé ìwọ̀n. Bẹ́ẹ̀ni àwọn ẹ̀yẹ ti mọ̀ bọ̀. Ìgbé wọn mọ́ dáwọn àwọn pàdé dáadáa ìgbà tí wọ́n pàdé ní tọ́lá yìí. kó láti àwọn ilé ìwà rẹ̀. Ààrẹ lásán ìgbẹ́jẹ́ lásán náà ọ̀sán yìí. Agbọ́dọ̀ mọ̀dá sí lè áṣá. Tí wọ́n dé yàn pamọ́ bẹ́ẹ̀. Ibẹ̀ ni wọ́n ti gbé jòkó. Tí ọtí ẹ̀mọ́ wọn ti gbé jòkó dáká ìwà òwe onígbé yìí oríṣi bá dá ní ayé gàgá yẹn wọn kò sọ̀rọ̀ máa sọ nípa ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ẹ wọn làwọn ọmọ àpàdé àwọn ọmọ ní àá wọn làwọn ti ní ẹ̀yìn náà wọn bẹ́ẹ̀ áà. أخبار المتحدثين ọ̀rọ̀ nípa àwọn tó kàrà náà ní ọ̀pá ní gbẹ́jọ́ àlùyá náà ọ̀pọ̀ làwọn tí wọ́n tẹ̀lé àwọn àbàdá iná àpáná sáadá kàná wàkúbà wọn kàná fàdọ̀lúnà tẹ̀síńlá àwọn náà kó bá wa atẹ̀lẹ́ wọn yìí o àwọn àfa yìí nípa ìwé yìí ولعنهم لعنا كبيرا ربما ولعنهم لعنا كبيرا إذا كنت لهم يوجد súra ní àwọn ọ̀gá náà lọ. Gbogbo ayọ̀ lọ́kùnkàn òsì rọ́rọ́ تولوا بها أجل أجل أجل أجل تفاقوا بينكم على الكبراء أنك يجب بما فعلوا èyí tí èyí tí ó ọlọ́pọ̀ta wà lẹ́ àwọn jọ tó pápọ̀ ọlọ́pọ̀lọpọ̀ ọjọ́ jẹ́ òun dájára ìlúlọ́pọ̀ ṣe gbogbo àwọn information tọrọ ọba wọn lọ́ọ̀nì yóò fẹ̀rẹ̀ bá lè tàkà kókè náà kẹlẹ mọ pé yóò ṣẹlẹ̀ lọ fún wa ní òwe yóò ti ṣẹlẹ̀ lọ́wọ́ wa ní bọtún tí wọn mú ní ọsọ. àìsàn àgbàrá wọ́n máa ń ṣe fún wọ́n máa ń ṣe àyẹ̀wò wọ́n máa ń ṣe fún lọ́wọ́ kára tẹ́ báyìí. nítorí ṣẹlẹ̀ nítorí ṣẹlẹ̀ lọ́wọ́ nítorí ṣẹlẹ̀ àti nítorí ṣẹlẹ̀ kálí ṣẹlẹ̀ fún ní ọ̀ṣẹlẹ̀ ọlọ́run bá mọ ní ìgbé àkàtọ̀ tó lè ṣe òun ní fún wa ní ìlú pẹ̀lú àti ìyá náà ó ní yẹ̀ká tó kọ́ nínú gbogbo alákòóso àwọn onímọ̀ wọn ní pàrọ̀ ìlú alákòóso láàyè láàyè apá kan ló mà ní ẹni tí ó tẹ̀ka láti yára òun náà. gbogbo kẹfẹ́rí àwọn ọlọ́mìíràn òun ni ẹlẹ́bọ ọ̀gá àwọn ìjọkọ̀ ọ̀dẹ̀ ni ẹlòmíì náà ńlá àwọn yóò kábàá náà èyí wọn bá mọ̀ ẹ̀ wọn bá mọ̀ ní kúyẹ́ báyìí wọn bá mọ̀ ní kúyẹ́ báyìí bí wọn náà ń tẹ̀ nígbà tó ti bá bẹ́ẹ̀ ní kúyẹ́ báyìí ó tún ní ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti sọ̀rọ̀ kò sí ẹ̀gẹ̀dẹ̀ kan lẹ̀ inú ọkà ìgbàgbọ́ wà yìí ní ìbí ọ̀fẹ́ kankan ká òun ọkà bàbá o torí dọ́là olùdí yìí àwọn tẹ̀sí yìí tọ̀rọ̀ mú wọn tó torí pé àtàbáwò àbámẹ́ onílẹ̀kùn ni èyí tó burú jù nílẹ̀kùn àwọn ṣùgbọ́n kò sí sí onítọ̀ tó máa ń bá mo bá wọn ní ọba tó lẹ́yìn àwọn ẹni rí àwọn sọ́ọ̀lẹ̀ mi. àwọn orúkọ àwọn ẹni rí kan bẹ tó wọn láti mọ o ó wà lẹ́nu ọ̀nà ó sì ti sáré wọ òsè tó ṣe wọn ò lè ṣe ju ìdí wọn ṣe lọ nínú iṣẹ́ gbogbo ìjà wọn lẹ́nu bá sọ fún wípé ìnà mọ́lẹ́kà lè mọ́ ìṣẹ̀ ìgbà. ìyá ọmọ kò dé sí òkú tó lè ṣe oníṣẹ́ ìgbà ní ohun tí ó ń ṣe ní gbogbo ìgbà yẹn. mi wò pé káàkiri náà tó tún ṣe sí náà. àmọ́ sábà ní ìdí àbámọ̀ ìbànújẹ́ àwọn àbámọ̀ ìbànújẹ́ ń bẹ ètò tó lórí ìdìbò ní gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí náà. ويفرط في جنب الله ثم يسير ويسير الدنيا مبامر ìmójútó tọ́lọ̀ wọn bá torí ẹ̀dá láyé káyé ohun kíkú yẹ láyé lọ́ka bá mọ̀ ṣùgbọ́n kí ẹ̀rọ tó burú jù pàápàá jùlọ èèyàn bá ti àgbàkò alábàárìn. Bàbá mi nà sọ àfihàn sáàyè nínú kàtó tó yára lápá nísìnyí ọmọ ènìyàn tó tó alábàárẹ̀ jù nínú àwọn kàtó yára rìfúlẹ́tì nígbèsí ayé ọmọ ènìyàn tó fẹ́ tó alábàárẹ̀ ìjẹ́ pé kọ́nà àwọn ọ̀dọ́gbọ́n ní àlùmọ́lì láti sáré wọ́n sáré àǹfààní nìyí. وكل قرين بالمقارن يقتدي má gbé ìrè ọ̀rọ̀ onígbàyà wà wò mẹ́jọ ṣe torí pẹ̀lú mẹ́jọ ṣe òun ti ẹni wà ló jẹ jẹ iṣẹ́ ńlá làkàtà ìṣọ̀lá wà ló sọ fún àlùmọ́lọ́gbó alàbí ní xọlídì ọmọ ni wọ́n máa bẹ lórí ẹ̀sìn ààyè rẹ̀ ọ̀yẹ́ ń lo àkàtúntàn yóò xọlídì. oníkálukú yà wọ ẹni tó mú lọ rẹ kò sí kó tó fẹ́ ṣe ọ̀rọ̀ sí ọlọ́run kò rújú òdodo ni anábì ní mọ́tàlù ìjẹ̀lẹ̀ tó sọ ọ́ ní wọ́n ìjẹ̀lẹ̀ tó sọ kàlífà ní musa àlàáṣáyé anábì ní àpèjúwe ẹni tí yẹn bá ṣe pé close friend mi ni close friend mi ni classmate mi ni clinical mi ni àti ẹni bí ẹni lé ìyẹn bá àtẹni bí lẹ́yìn ní kàhámi àlùmẹ́sì wà náà tẹ̀sẹ̀kì àwọn méjì dàgbẹ́kẹ́ bí ẹni bí. fẹ́ àṣàrà òun náà tí ó máa fẹ́ tó ń ṣe pé ọ̀gbẹ́ni náà máa sábà wà gẹ́gẹ́ bí àpẹẹrẹ òun ẹni ìtàkùrà rẹ̀ òun ní máa ń yẹ ìgbéyàwó nínú gbogbo wọn wá ọ̀rẹ́ wọn náà pèlè ìgbòho òun rẹ̀ jẹ́ àwọn ìgbẹ́tẹ̀ wọn náà lówó lójó àǹtà rẹ̀ ilé ìdílé náà ló fà ní ìwọ náà kí lájọ́ rẹ̀ jáde-jáde kí la ti di àwọn àlọ́run jí lọ́dọ̀ rẹ̀ àwọn àtìgbà kí la ti ṣe fún àlọ́ àwọn ìwà ni wà náà tètè ó ní kí máa yí ilé àti wà ní máa tẹ̀sà rẹ̀ tó bá tilẹ̀ ní ìtàkùrà rẹ̀ lọ́jà ọ̀rẹ́ mi ń rọra àwọn bá tèmi náà lẹ̀ mo kọ́ ra mo kó pọ̀ àti kọ́ ọ̀ka tèkà orí wọn ká wà sọ̀rọ̀ rẹ̀ kọ́lá tó mọ ẹ̀kọ́ ẹlòmíì máa mú un kọ́nà ní òwe ní ìmọ̀ ẹni bá kọjá rẹ̀ ti gbóhùn ọ̀rọ̀ rẹ̀ òun gẹ́gẹ́ bí ìyá àwọn ẹ̀ kan pa òun lórí títì. Tíro èyí bẹ́ẹ̀ ní bàbá àtọ̀rẹ́ máa ń jẹ ìrẹ̀lẹ̀ nígbà ní àkàntán ara wa dé. Ó mú ìyá òun ló ń fi kí mú ní gbogbo ìgbà. Hmm. ناقص الفيل yóò bá tẹ̀ sí ọlá òun rẹ̀ nípa tí ilé ògùn náà ti ń jẹun gbogbo ara rẹ̀ àwọn náà máa fẹ́ ní gbogbo nínú ọ̀gbẹ́ pàtó ìlú náà dé ọ̀gbọ́n lọ́wọ́ àdúgbò jẹ́ pé èyí ti yẹ mo bá lọ bùn yìí náà ní ọ̀gbà gbogbo aṣọ rẹ̀ lè ti lè yẹ o èsì yóò ti wà bẹ́ẹ̀ ẹni náà bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá wà lẹ́yìn lọ́wọ́ ẹ̀rọ máa yẹ mùsùlùmí. lọ́pọ̀ àkàrà ìfọ̀ àìwọ̀sùnà ìmọ̀ àpapẹ̀lẹ̀ lílẹ̀ gbogbo bí àdìsẹ̀ bá ti àti máa tọ̀ á ìwà ìdíwọ́lá mọ́tàlá mọ́tàlá lẹ́yìn náà lórí bàbá dáná lẹ́sìn máa kà kọ́kọ́ bẹ́ẹ̀ àwọn onímọ̀ ti gbìyànjú lórí ẹ̀ báwo ni àmàlà àlẹ́ àmàlà ti rẹ̀ pọ̀ àlẹ́ tí wàá lọ ẹgbẹ̀gbẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ àlẹ́ àmàlà ti sọ́nà tí wàá lọ ẹgbẹ̀gbẹ̀ àtàwọn ẹ̀kọ́ tí ń tẹ̀ ń bẹ̀ àdúgbò rẹ̀ ẹni kéré rẹ̀ ní àwọn ọ̀rọ̀ bá ti tí wọ́n wọlé bá wọlé rẹ̀ pọ̀pọ̀ yóò kàn yẹ ẹni bá dé kó lè jẹ́ ní wọ́n fẹ́ kó lè jẹ́ ní wọ́n gbà kó lè jẹ́ sí ní mọ́sálásí kó lè jẹ́ sí lẹ́tọ̀ káàkiri ìyànjú wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́dà nígbà ní ìjẹ́ ní ó lé ìrìnàjò ẹni tó kọ́ ṣe ó lé ìrìnàlára rẹ̀ fún ẹni tó ń kọ́ ṣe lọ. الرفقاء السوء والرفقاء الصالح أنا بجارة جوبة أتجوبي من يبقون مني هنا أقول أبو ثوب Kemudian tadi Imam Syafi'i lagi Mubarak Ibrahim Ibn Qayyim lẹ́tọ̀ wọ́n ti kí ní sáyẹn kí ni ó kàn án wọlé sọ̀pọ̀ rẹ̀ pẹ̀lú àná lọ. ní bọ́lá mo ti mọ orí ọ̀rọ̀ yìí ló kàn tẹ̀lé mi náà ló kàn tẹ̀lé lórí wa náà. bẹ́ẹ̀ ni ilé ló kàn lọ́wọ́ láti ilé nígbà náà kò sí mọ̀ pé àwọn gbajúgbajú lọ lọ́wọ́ kíni kí á lè ní ìtìní pa sórí èdè kó mọ̀ náà gbogbo gbogbo olóyè ìtìní pa sọ̀kọ̀ lọ ọkọ̀ láàárọ̀ ọkọ̀ gbígbà sùn wọn kàn gbà gbígbà yìí. ẹlòmíì tẹlifọ̀ ẹ̀yẹ bó ṣe bó ṣe bó ṣe bó ṣe tó yẹ kó ní ẹ̀ bá lọ́wọ́ lọ́wọ́ èdè kó mọ̀ náà lọ́wọ́ tó kó ti di àná tó lọ́wọ́ sọ̀rọ̀ nígbèrè ẹ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ nìyẹn. wọ́n bá ti wọ́n ní kó sí kọ́ kó sáré ìbánikọ́ rẹ̀. òkòkò bí bá wọn. ẹlòmíràn kan lọ kọ́ ìkíní. gbogbo ẹlòmíràn ìgbìmọ̀ ọmọ àdúgbò náà ń gbé tọ́jú àwọn ìtọ́jú gbogbo mọ́tò kẹ̀kẹ́ tí wọ́n kọ́ ní ìgbà tí ọ̀sán lè lọ pé ìyá sàlẹ̀ ní ìdílé ìjọba ìgbìmọ̀ rẹ̀ pẹ̀lú ọ̀sán máa tàbí wọ́n sún lè yí ẹlòmí bẹbẹ kò sì lò tẹ̀lé ayé ẹ̀ ní ìmọ̀ wa ń lapa nínú ẹ̀ ń lapa nínú ìgbésí ayé ẹlòmí ti mú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ gẹ́gẹ́gẹ́ ẹlòmí ti kẹ̀mí ẹ̀ pé á nàmbà wán nínú ìgbésí ayé ẹ̀ nàmbà wán gbogbo tó bá kú kí tẹ̀lé lẹ́yìn. Amọ̀ ọlọ́run yóò tí ọlọ́run bá sàánú ẹ̀dá yóò sàánú ẹ̀ pẹ̀lú ẹ̀dá ẹ̀dá nítorí kan ní ìjọba ènìyàn ní kápá lórí kó gbìyànjú láti ṣẹ̀dá bẹ́ẹ̀ nínú ẹ̀ òun àdàdúrà. Kọ́ni ọ̀rẹ́ mi lè bá mi ìbéèrè kan bẹ ẹ lónìí ọmọ àti èyí fúlù ọmọ ọmọ kẹfún àbúrò wíwú. ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lóde òní wọn wà nínú káàkiri wọn ṣe é hàn ìyẹn àti àwọn ìbàdàn òun ò ti kankan mọ́ o ní òun ò ti kankan mọ́ àlẹ́ yìí ní kíní kan ó mọ́ àwọn eléyìí ó ní kíní àwọn fún gbẹ́jẹ́ ti dàrú ẹlòmíì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní wọ́n wọn bẹ́ẹ̀ ló ń yẹ kí wọn lẹ wọn máa di máa ń sìn ọlọ́run ọmọ pé ẹ̀ẹ́dẹ̀dà owó ẹ̀ yọkàn yọkàn yọkàn kúrò sí sáńtà ẹ̀ bẹ́ẹ̀ fáyà kúrò àńdọ̀lá pé à torí pé tó ń wí lẹ́lòmíì náà ń pé ọjọ́ máa ń pèrè ọmọ yẹn ló kó níbi ọ̀sẹ̀ ti gbọ́ fún mi wọ́n máa ń mú yàn lóògùn jẹ́ ni wọ́n kó kòkòkò wọ́n ti dọ́kẹ́ wí wọ́n da ìyá mi lórí wù mí wọ́n da bàbá mi lórí wù mí wọ́n fẹ́ sẹ̀sìn ọlọ́run ìwúrọ̀ pàdó àlẹ́ rẹ̀ ìwúrọ̀ pàdó àlẹ́ rẹ̀ àbúrẹ́kọ̀tò sọ̀rọ̀ ha ìdíjú bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ àbọ̀ náà ní ìjọ àkèyàmà tí ọba láàrin ọmọ èèyàn padà sọ pé yá wọ ilẹ̀ ta ọmọ tí o ẹ eléyìí ní kálukú ní àtẹnẹ́ nínú àwọn orúkọ ọjọ́ àlùfíàmà ni yóò máa sáná ọjọ́ tó bẹ́ẹ̀ ni yóò ké àwọn kíkékíké yàwọ̀ ilé yàwọ̀ ilé tán yàlẹ̀ ìtàní àwọn nídà á fìlì àṣà ọ̀kan ní kébèrè tí ó gbé yàlẹ̀ ìtàní ohun tó tó rọ̀ ọba ọmọ sí o kóun ti di ìpẹ́ lónìí torí pé gbàtọ́ lọ́wọ́ bàbá yìí gbogbo àwọn ẹranko ti dé tó ní ẹ̀dì àwọn ọmọ máa kara wọn kàkó kan ẹ̀yà wọn náà kàn yìí ní káàbù sí ẹ̀yà rẹ̀ ní kọ́lá ní ìdílé ní ọ̀rẹ́ ẹ̀dì ẹ̀pẹ́ tó wà pọ̀ mí ní àtàjẹ̀nu. tó bá wà ní báyìí torí pé kò tí ì kàn mí nìyẹn kéré yóò ti tẹ̀lẹ̀. wọn kàn ní kájí yàrá lẹ́sà ní ẹsẹ̀ ní ìlú pẹ̀lú ní ìmọ̀tẹ̀ fún náà ti ẹranko láyé kó lè dìde pẹ̀lú ní kó máa ń lè sí náà kó máa ń sáré dúró kiri pé kó ṣe ìkan ló kò pé mẹ́ta ìkanu méjì náà fàrí fún pírẹsidẹ̀ntì náà ti wá fàrí fún ìsẹ̀rẹ̀ ọ̀nà ọ̀nà kanu méjì náà nínú àwọn àpè tí wọ́n wáyé nínú pé tí wọ́n fún mi ní ó pé òun ẹni tí ó ké pé òun sì àgbákò òun sì èèyàn bá rìn òun ló sọ òun òun ló sùn láti tó ṣe kábàdé àgbákò yà wọ ilẹ̀ kàrẹ́ ìsàlẹ̀ lẹ́m àtẹ̀kẹ̀ fúlànà kàlílà ó mà ṣe o kóun sì máa mú lágbájá lọ́rẹ̀ lẹ́yìn ìgbà tó ní ọkọ̀ tó kọ́ ni ó mà ṣe o fóun tiẹ̀ fóun tiẹ̀ fi opportunity tẹ̀lé anáyè ìsàkásù máa rọ̀ sórí tẹ̀lé ńlá ọmọ ìṣòro fóun rárá náà ìṣòro fóun fóun gbọ́jọ́ ní oníṣẹ́ ńlá Muhammadu lọ láti ní ọ̀rọ̀ yìí gbogbo ẹni tó bá yẹ ẹ kúrò lójú ọ̀nà oníṣẹ́ ńlá Muhammadu kọ́ yẹ kó níbi àgbọ̀ ẹ́ kó yẹ kó lórí ìtúná kọ́ yẹ kó níbi ìlànà àwọn ẹni yóò kábàámọ̀ rẹ̀ kódà kí ni wọ́n rí sẹ́ ẹni pé níwọ̀n bá ṣùgbọ́n ẹ̀bẹ̀rù ló délé yọ padà wọn ṣùgbọ́n bàbá ló ju àwọn lọ. Ìgbèbè rí yóò nílẹ̀ àwọn ìlẹ́ta lẹ́yìn tẹ́lẹ̀ lọ́nà àtẹ́sẹ̀kọ̀ lánàá. Kàlíyà ọmọ ṣe o, kó mọ̀ mọ́ lọ́rẹ̀ẹ́ yé làkọ̀dé àgbọ̀nìyàn àmì èké ó ti sì mí lọ́nà ó ti pátá kò bá wọ̀ ó ti sì mí lọ́nà kúrò níbi àdéhì òdodo tẹ̀ràn ọ̀lọ́ Al-Qur'an súnà ìlànà àwọn ẹni ojú ọ̀nà tó tọ́ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ àgbọ̀nìyàn àmì báàdà yìí já á ní lẹ́yìn ìgbà tó wá báàdà yìí pé yìí lẹ́nu sọ kẹ́lẹ́ kọ́ mò ń gbọ́ wọ́n wí ṣùgbọ́n kò lè dá ìyẹn bẹ́ẹ̀ lọ́sàn yẹn ẹ̀sìn làwọn ẹgbẹ́ náà ti ní máa gbé wàá tó wà tó pọ̀ lójú kakọ́lé àbọ̀là ní àyè àwọn alákòóbá dánadáná kò tọ́ ìtọ́ tó sì jẹ́ pé nǹkan yìí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹtí yẹn bá yìn ẹtí yẹn bá yìn kò sí bó ti jẹ́ yóò reflect kò sí bó ti jẹ́ ẹlẹ́nu ni àtẹ̀wọ́n mà ẹnu ti fi ìjọba kò sí náà ni àwọn tó máa bọ̀ ń gbé máa ń jẹ ah, ẹni bí òbí máa ń yìí kò sí máa ń jẹ o. وكان علماء العلامة ابن القيم أن الانتقاء ثلاثة مثل العلم أن أفقه ọ̀rẹ́ kálíkìlá bí oúnjẹ ni kò sí má jẹ ọmọ ọmọ òògùn bí oúnjẹ ibi ni òde fi pamọ́ yẹn ti ọ̀rẹ́ fẹ́ gbé lọ́pọ̀lọpọ̀ ọmọ wà pẹ̀lú ẹ̀ ó ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kàdáwá ohun gẹ́gẹ́ bí oògùn bí oògùn medicine ni meditation ló mú un eléyìí ọkàn lọ yóò ṣáájú ilé yìí ń dá máa ta ṣáájú ilé yìí tó bá ní bùkátà tó nìkan ni ọ̀rẹ́ ìgbà náà ó lè sàdé sọ pé ìgbà kan ò ṣe ní kí máa ń lóògùn sí ẹ̀yìn tèmi wọn gbé kéèyàn lè máa lò náà ní nǹkan ti ọ́ ó dìgbà tí ìyá máa ń téèyàn kó tó lókun ẹlẹ́kẹ̀ẹ́ta ni ọ̀rẹ́ kàdá àrùn ló ń àrùn ni. alámọ̀tò náà kọ́yè ó ní ọ̀rẹ́ tó mú bí oúnjẹ òun náà ní ọ̀rẹ́ asọ́ṣojú asọ́ọ̀rẹ́ ọ̀rẹ́ rí ó mú bí oúnjẹ ni ó fún yẹn tó kọ́ máa wà pẹ̀lú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ èyí tó mú gẹ́gẹ́ bí oògùn òun náà ni ọ̀rẹ́ náà lòun náà ṣùgbọ́n alájà ló ní ìjọ mi yóò ṣe dáadáa ìjọ mi ó ní àwọn sẹ́ẹ̀ bú kan lọ́wọ́ ìjọba bá ní bùkátà ti sẹ́ẹ̀ rí rẹ̀ bùkátà ni ó mọ̀ lọ́dọ̀ lè yàn ìfẹ́ ìwárí ìrírí ọ̀rọ̀ rí tó sì ní lọ́dọ̀ lọ́fẹ́ yóò gùn lóhùn èdè gbogbo ẹ̀ lè yàn máa kó jẹ torí pé òun bá kó jẹ níjẹkújẹ yóò tún di kí ni ó dáhùn ẹlẹ́kẹ̀ẹ́ta òun wà ní ọ̀rẹ́ rẹ̀ òun gan la jìnnà tẹ́lẹ̀ yìí má bá rìn má bá sọ̀rẹ́ tó bá ti lọ òun ní gbólóhùn yìí kẹfẹ yóò ní yàwó ìlàkà rẹ̀ ìtàn ní ìjàmbá tẹ́sí fúlàní xalílà. لقد عجلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا يعني آه إيه ah ó jàmbá èèyàn mà ní o èṣù ọwọ́ jàmbá ọmọ nàbẹ ọmọ ó jàmbá mà ní. láàrin ṣẹṣẹ ìfọ́nì gángan ló gbà lérò ní àbọ̀rọ̀ ẹkú ló pè ló kọ̀ ṣẹ̀tánì méjèèjì ni. inú kó jẹ́ kó o pé àtẹ́ni ìlédè tó ń bá yìn ló ṣe sábà ju pààrọ̀ yìí. àbí kó o pé èsì náà ló ba yé tiẹ̀ jẹ́ ló ràn án lọ́wọ́ tó fi kó bóun náà wọ́n ká náà ṣe ìtọ́nu lórí ìnsáni kọ́bùrù báyìí. tọ́ ìka gbóná ni. àti olúwa tó ń sàrẹ̀ wá pẹ̀lú àwọn ẹni rẹ̀ dáwọ́ pọ̀ mọ́ àwọn ẹni rẹ̀ onílẹ̀ nínú ìṣẹ́lá Muhammad ní ìṣẹ́lá tó wà sọ́dà ànábì ní alimarku mahamani ahaba ọmọ ènìyàn máa bẹ pẹ̀lú àwọn tí ẹni rẹ̀ bá ń fà sí tí ń bá nífẹ̀ẹ́ ẹkùn tí a náà ti wí jọ náà a náà sì ní. ẹjọ́ tó ń gbọ́ àdéhùn kò sí tó dùn máa wò. ó ní wà á nà òṣèlú rọ̀ṣọ́lù wà òṣèlú àbábákẹ́rẹ́ wà ọ̀nà mo nífẹ̀ẹ́ àmìlẹ́dẹ́ ọ̀tí àmì lójú mo nífẹ̀ẹ́ Abubakar mo nífẹ̀ẹ́ Umar mo wà fún mo mọ̀ wá rà ní ìlẹ́sẹ̀ wọn àmọ́ lọ́sẹ̀ ìdílé wọn sá tò mí mọ́ wọn. ana ìsìlámù yòó xaadì mọ̀ rọ̀ṣọ́lù ẹ̀ bá lọ́pọ̀lọpọ̀ ọba nàbí wọlé ọba ọmọ fọdọ̀ mọ àwọn ìṣẹ̀lẹ̀ ní ilé ànábì ẹ̀wùdí olóhùn mọ àmọ́ wọn tà nífẹ̀ẹ́ àwọn ẹni rẹ̀ kódà kí ni a máa jẹ ẹni rẹ̀ kó náà wọ orí tó wà kó sá máa gbìyànjú kó máa wà pẹ̀lú àwọn ẹni rẹ̀ ọ̀rọ̀ kan bẹ tó wá látọ̀dọ̀ nàbí ẹ̀ńtà mímọ ó ti rà ó ní àlẹ́ká bí mọ̀jáde ṣe fẹ́ bí wọ́n túbọ̀ máa ti kó níjòkó dáadáa bí àwọn ààyè kan tó ń sọ̀rọ̀ rẹ̀ kan tó ń rìnrìn rẹ̀ kan tó ń wùwà rẹ̀ wà ń lọ́tẹ́kùn mẹ́nu fúnra lè fara wọn gba ẹmi ẹwọ ẹmi ẹtìdẹ lẹbìdẹ ní ìdí ìdí ẹni ló dé wọn ẹgbẹ àgbègbè máa tó wẹrẹwẹrẹ àbí mi náà lọ ìlọbù ìrọ̀lẹ́ tí àwọn ẹlẹ́tọ̀ yìí náà lọ ìwọ àníyànjú wọ́rọ̀ lọ́wọ́ náà ni owó tá a máa lọ. wà á lọ́n tẹ̀sán ni fọ́dà bí lẹ́kùn rẹ̀ dé bẹ́ẹ̀. níbi ìtàní wà ìyáàkà wọ́n máa já nípa sùn. jìnnà táwọn ìdókòwò mú wà á kún tàbí nù fọ́dà wọ́n jẹ́ pé wọ́n gan lẹ́kọ̀ọ́ kan àbúrò yìí fẹ́ sí ọ̀rọ̀ ọ̀pọ̀lọ. wọ́n jókòó sí wọ́n torí pé tíyàwó ọmọ bá dé kọ́dà kọ́ ọmọ wà ń lámùtẹ́kùn mi nìyẹn kọ́dà kọ́ ọmọ ti lára wọn yóò kó bá ọmọ àpò ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ìyá rẹ wájú ọlọ́run ìjókòó rí ìmísí àwọn ẹni ẹ̀sìn ní kan tó kó bá wọn ṣe àwọ̀rọ̀ fọ́rọ̀ tọ́pa tọ́pa ìpìlẹ̀ wọn jẹ́ òun àyè tí ó gbà wá ní. ọ̀yọ́ mo yàwó bu yàrá kò bọ́ọ̀lù mi ó ní tùmọ̀ tán fún mi. wọ́n ní bọ́ọ̀lù mi ò sí níwà yìí lápájá kan ní àwọn òbí là ẹni èkó yẹ ẹni ègbé ni wọ́n. ìdọ̀kùnrin afẹ́ lò mo lè jẹ́ sí àkóso rí láyé àdúrà kìí àmọ́ ìtẹ̀lé wọn máa ti lórí rẹ̀ ẹ bá ti rí wọn ti látara ẹ̀ fún lójú wọn. ìdúró wọn tó kí ni wọ́n fi ìbínú àwọn ẹni rẹ̀ kúrò ní tẹ́tẹ́. ìní kí àwọn ẹni rẹ̀ ìpèkèrè kúrò bí ìwòrí gbìyànjú yẹn ṣe. ìmọ̀jẹ̀ àwọn ẹni bí ìgbẹ̀rún àwọn alẹ́yìn ọ̀dà nígbà àwọn ọkàn láìpẹ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n náà ní àtúntò bá wọ́n sọ báyìí ó rò pé ní kò jẹ o jẹkújẹ lọ jẹ wọ́n kó yìí yẹ torí pé aburú tó bá yẹ wò pọ̀ mọ́ nǹkan yá àyè wọ́n yá bọ̀ lọ yóò pèsè yóò léke èèyàn ló sìn ọlọ ẹjẹ àtẹsìn wa ẹjẹ àmọ àtàwà sí àtẹsìn wa níta àtàwà kò máa mọ ẹyẹ akéré lẹsìn akéré níwà akéré níyànjú àmọ́ ó tó fún mùsùlùmí ní ìfọkànbalẹ̀ pé àwọn òfin kó ángel káyì mo nífẹ̀ẹ́ àwọn ẹni rí ẹja bíúdì ẹni láti súnmọ́ àwọn ẹni rí láàrin ara wa náà èèyàn mọ̀ mọ̀ bí alágbájá ah, ọlọ́run bá sànú ẹ̀ pẹ̀lú àwọn wákàtí márùn-ún ọ̀rẹ́ sí ẹ̀ ọ̀rọ̀ rí ìrìn rí ìwà rí ìpè rí. wọ́n kó ìlànà ẹlòmíì bẹ́ẹ̀ ìgbàpò rẹ̀ dìde ẹsẹ̀ tí ń tẹ̀ ọ̀tọ̀ ló kó yẹra. òbí ẹ̀rọ tí wọ́n nìkan ni táwọn àwọn náà ti fún nìkan inú sì máa bí pé wọ́n ti mú àwọn ọ̀tọ̀ ló kó yẹra. wọn bá wọn mọ ojú òwò owó òwò àwa tó ń táwa ìdẹ́sì kan là ń sìn kí ló dé. wọ́n táwọn kàtẹ́ dínú anábì ìṣẹ̀yìn anábì lóko wọ́n ní nàmúhùn náà tán wọ́n kà fọ àwọn wọ́n rò fún àwọn máa yìí tí wọ́n bá yìí bá wà lára níbẹ̀ o ìka tó ń ṣe o àbákò ti ń bá o má kó lè yàn torí ẹ̀sìn ọlọ́run má kó lè ga yàn torí wà ní torí ẹ̀sìn torí ìyìn torí iṣẹ́ rẹ̀ yẹn lè jò wú ẹni rẹ̀ ọmọ má jò wú lẹ́nu rẹ̀ pé lágbájá dáa ló fi ń kórìíra rẹ̀ olùkọ́ sàmúnà wa o àforí ní ẹsẹ̀ wa dáhùn fún wa wọn yìí tó gbé wa wọnú ọgbà yìí tó kó wa ní ìlú pọ̀lọpọ̀ àmọ́ra wa tẹ́lẹ̀ inú ààyè yìí láti pàdé ìpàdé wa yìí tó ń jẹ́ sábàbí dáadáa fún wa láyé àti في هذه الساعات المباركة أن يجمعنا في دار النعيم دار أعلى الجنات الفردوس صلوات القوة أتوقوما يا ولا يكاي نجا مسلم يولد التولد يولد صلوات قد توقف يرى الجنة ومجا سكيو إليه قلنا يجوني خلقوا ربا بركاته والله تعالى على وأعلم صلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين